No. bákan náà nínú àwọn kan tuntun ṣe sábàbí tírú àwọn èrò burúkú wọ̀nyẹn tí wọ́n fi ń rí di ìjókòó náà nípa àwọn tíra kan wà tí wọ́n kọ́ nípa ideology wọ̀nyẹn àti bó ti ṣe yẹ kí gbogbo mùsùlùmí ó jẹ́ bẹ́ẹ̀ àti bó ti ṣe yẹ kí gbogbo mùsùlùmí ó jẹ́ kó náà rí kó ń jẹ́ mẹ́mbà nínú àwọn tí wọ́n gbé ideology yìí ká àti pé bọ́lẹ́ ti bẹ̀rẹ̀ báwo lẹ́ ti ṣe lónà padà parí sí báwo lẹ́ ti ṣe fojú ìjọba rí mà báwo lẹ́ ti fi tàwọn èèyàn rí mà bó àwọn tíra wà lóríṣiríṣi tó ń nípa arú àwọn ideology wọ̀nyí báyìí ó sì wà lára wọn tó àwọn èèyàn láti rà wọn sì kọ́ lédè tó ṣòro gbọ́ yìí fẹ́ni tí o bá ti kẹ́kọ̀ọ́ jìnnà gbogbo yẹn náà lè kà tí ó yé ìgbà tí àwọn tíra yìí bá ń bẹ lọ́rọ̀ tó àwọn èèyàn fẹ́sẹ̀ láǹfààní àti kàńtó wà náà rẹ̀ ti ń yé wọn ohun tó súnmọ́ òní wípé á rí nínú àwọn èèyàn ẹni tó ṣe pé tó bá ka àwọn tí wọ́n kọ sínú àwọn tíra yẹn òun náà dọ̀ka nínú àwọn ẹni tí wọ́n polongo ẹjọ́ lọ́jọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí bóyá ọ̀pá gbogbo tó máa polongo rẹ̀ lọ́fà ló fi dédé láwọn àwùjọ níbi tí wọ́n ti mójútó ẹ̀sìn wọ́n máa mójútó ru ìwé wo ní ó dọ́jà fáwọn èèyàn láti rírà láti kà olùkọ́ máa jẹ́ pé yóò ti wá gbọ́ orí kó tó di pa ní fura. ọ̀nà tá a lè gbà láti fi yanjú wàhálà alákọ̀ọ́kọ́ wọn náà ní ká tún àwùjọ wa ṣe káwùjọ wa ó jẹ́ àwùjọ tí ìbàjẹ́ tí ò ní síbẹ̀ rárá àbí tá a bá lè rí ká pátápátá ká dínkù débi pàfẹ́ pé kò tiẹ̀ sí má rárá wọ́n pé al-ulama al-muslihun wọ́n pọ̀ ń bẹ̀ jọjọ àwọn olùmọ̀ tí máa ṣàtúnṣe tí máa pè yẹn lọ sí ìdíkà sí dáadáa tí sì máa pọ̀ bàjẹ́ fún yẹn wọ́n pọ̀ láwùjọ wa dáadáa tírú àwọn eléyìí bá pọ̀ àwọn tí wọ́n máa gbọ́ wá lọ sí di ọlọ́run sọ ànábì wí tá a sì máa rí lára tiwọn náà báwọn náà ń lò ó èsì pé wọ́n máa ní ká ṣe dáadáa nígbà táwọn kì í ṣe èsì pé wọ́n sọ pé ká pàbàjẹ́ tì nígbà táwọn rọ́ọ̀lù sábà ráwọn olùmọ̀ dáadáa bẹ́ẹ̀ láwùjọ á rí pé àwọn èèyàn máa kọ́ sí wọn wọ́n máa fi ìmọ̀ tí wọ́n bá ń tàkà wọ́n máa fi sí wọn eléyìí ọwọ́ àṣìṣe wà pé kí dáadáa pọ̀ láwùjọ. bákan náà sábà fẹ́ sóògùn ẹlẹ́ẹ̀kejì á pẹ̀tù táwọn ẹni tí kùjọba bá ń bẹ lọ́wọ́ wọn á pẹ̀tù sí wọn nínú. wọ́n fi àwọn olùmọ̀ sílẹ̀ àwọn olùmọ̀ tí kìí pè yàn lọ sí di jàgídíjàgan tí kìí pa àwọn èèyàn lọ sí di kí wọ́n dà lóró wọn fàyè gbà wọ́n láti jẹ́ ẹni tí máa bá àwọn èèyàn sọrọ tí wọ́n sì fún wọn ní ààyè láti máa bá àwọn èèyàn lọ tẹ́ ẹ bá ti fààyè gba dáadáa ó pé àìdá ọ̀pọ̀lọpọ̀ ló wà tó ṣe pé wọ́n fààyè lórí rédíò lórí amóhùnmáwòrán nínú ìwé ìròyìn ṣùgbọ́n tó ṣe pé àmọ̀ pé tí wọ́n Islam jẹ́ a sì rí ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n sponsor wọn tí torí kọ kárí láì tọ ìyá akétẹsí islam tó fẹ́ bàjẹ́ irú àwọn ọmọ yẹn kì í sàwọn lọ ìfọn fàyè gbà ẹ wá olùmọ̀ tó nímọ̀ lódodo tí ó máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn torí pé nǹkan kan wà tí òye ìjọba ti wá ní nàìjíríà níbí gbígbé ẹ̀sìn ló lè tún àwùjọ sí ẹ̀sìn yun náà ni wọn wà á kà mú rárá ẹ wo iye owó ribiribi tí wọn ná fáwọn ọba aláyé ẹ wo àwọn owó tí wọ́n ń ná fáwọn baálẹ̀ baálẹ̀ lórúkọ wípé àwọn ni bàbá àwọn èèyàn tí wọ́n bá ti wí àwọn èèyàn pọ̀ sí wọn lẹ́nu ìgbà tá a wò fínífíní a rí i pé iṣẹ́ wò gan lọ́ba ń ṣe lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ táwọn olùmọ̀ ń ṣe olùmọ̀ gidi tí ń gbìyànjú sídìí ká ti tọ́ lọ́wọ́ bá mú nígbè yẹn lọ sí di ká sọ́ra fún dídà lóru nígbè yẹn lọ sí di kíla àdìsí tàbí sórí ilé láyé àtàkùnyá sẹ́ẹ̀lì bìrìbì ni wọ́n ń ṣe láàrin àwùjọ àìmọ̀ọ́rẹ́ ńlá ni wọ́n sì fi ń pàdé sẹ́ẹ̀lì bìrìbì tí wọ́n ń ṣe láàrin àwùjọ ìjọba yẹ kó bojú wẹ̀yìn kó ronú jinlẹ̀ ọgbàrú àwọn eléyìí láàyè dáadáa láwùjọ ìpáyọ̀ náà wọn bá ló ṣòfò. láàrin láàrin àwọn èèyàn nínú ìgbésí ayé ti di bó ṣe jù ó sì dájú pé ẹni tí wọ́n rọ̀rọ̀ lórí ló fi di pé ń gbé nǹkan àjà lónìí òun náà ń wá èèyàn ká kó wọn pa òun para rẹ̀ ṣé bọ́ọ̀rọ̀ ni wọ́n bá sọ ṣé bí ni wọ́n rọ sí lórí èrò ló sì lè yọ èrò kúrò lórí yìí kìí ṣe pípa nítorí kó tún ṣe tán láti kú nítorí èrò kẹ́yìn ó tó pa òun ti rẹ́dì láti para rẹ̀ pẹ̀lú ẹlòmíì ìrẹ̀tẹ́ bá wá fàyè gbà àwọn olùmọ̀gidi tí wọ́n máa fi aburú tí ń bẹ nínú àwọn oríṣiríṣi èrò bẹ́ẹ̀ àwọn èèyàn ọgọ́rin èèyàn onífilẹ̀ wọ̀ ẹ gbọ́dọ̀ kàn kó gbogbo àwọn èèyàn pọ̀ nígbà tó náà ti jẹ́ mùsùlùmí ẹ̀rí kó náà dàbí ẹni tó ṣe é gbé yíyọ rẹ̀ yàtọ̀ sí yíyọ àwọn ẹni tí ń dà lóru ajẹ́pá dà lóru lò náà àwọn òbí lẹ́ àbòsí lélẹ́ àwọn olùmọ̀túmọ̀ nípa tọ́lọ́ wọ́n gbọ́dọ̀ gbà wọ́n láàyè gbogbo àwùjọ tí ó bá ti lọ wájú láyé síwájú kíjọba ó sì tó mú odó tí ó nà ńlá àwọn èèyàn àwọn èèyàn láwùjọ tiwa náà ọ̀dọ̀ wọn Wa káràn dáadáa lọ́wọ́ káràn àwọn olùmọ̀dodo lọ́wọ́ wọ́n fi rọ́nà láti máa Islam ká bó ti ṣe àti bó ti ṣe yẹ. láwùjọ tiwa lónìí a rí pé tí wọ́n bá fẹ́ pèpè lọ sí díẹ̀ sí òdodo tó péye ìmọ̀nà tó rinlẹ̀ ètò ìgbé kan náà fọkọ jẹ o kò ní rẹ́ni tí wọ́n spọ́nsọ̀ rẹ̀ lórí pé bóyá àwọn àdánilẹ́kọ̀ọ́ kọ́ wọlé atẹ́gùn àwọn àdánilẹ́kọ̀ọ́ kọ́ wọnú tẹlifíṣàn nítorí pé iṣẹ́ tí nǹkan yẹn ń ṣe láàrin àlùmà ọlọ́ọ̀ni kan lọ́mọ tó lè dé ti wá sí rédíò wa lónìí ẹ̀rọ nǹkan oríṣiríṣi níbẹ̀ lórúkọ ẹ̀sìn. tí ó lọ ń ṣe wáàsí lórúkọ pé ẹni tí ó lọ ń polongo àgúnmu lórúkọ pé ó ń ṣe wáàsí ẹni tí ó gbé wóróworó ní ọmọ wí lórúkọ pé ó ń ṣe wáàsí bẹ́ẹ̀ náà lẹ́tù máa rí nínú àwọn tẹlifíṣàn wa lóríṣiríṣi ọyẹ kápá àwọn ẹni tó lọ ọba tó bùkún tí wọ́n lówó káwọn ọtẹni tó sagbátẹrù àwọn olùmọ̀ tí ó máa ń pinni lọ sídìí òdodo pẹ̀lú ẹ̀mí pé afẹ́ká ló mọ èyí oríran kó pẹ́ sí i gọ́sítà ló mọ bá ríran tó bá gbẹ́sìn ìlọsíwájú ńlá ìlọsíwájú ńlá ni ọ̀jẹ̀ àmọ́ púpọ̀lọpọ̀ ráyè láti kó àwọn lọ lé tó lọ kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ráyè láti tẹ́tí gbọ́n tí wọ́n máa wí nù rẹ́díò ọ̀pọ̀lọpọ̀ ráyè láti jókòó ti tẹlifíṣàn pàápàá láwọn àkókò kan gbogbo eléyìí ọ̀nbẹ nínú nǹkan tí ẹ̀ka mójútó ìjọba ń gbìyànjú ṣùgbọ́n ìyànjú wọn kò lápá nípa pé àwọn tẹlifíṣàn àti rédíò láti kọ́ lákòókò kan tí wọ́n máa ń kó àwọn mùsùlùmí lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n ta ni wọ́n máa fún wọ́n kàn lọ fún àfọ apá àgùn kan tí wọ́n máa polongo òògùn òbóǹtọ̀rí kọ̀ọ̀kan tí wọ́n máa polongo lẹ́fàtì àbí kíní kan tún jìnnà tí wọ́n máa polongo nù nínú àwọn rédíò wa níbi tó ṣe pé téèyàn bá ronú tilẹ̀ gan àánú àlùmọ́ ṣíṣe yẹn wà láàyè kíkẹ́ gan alájùtọ́ ta tẹ̀ tí láwọn náà ń ṣàlàyé ẹ̀sìn Islam níwọ̀n báyìí ìjà tí ìṣàlàyé ìdá kan nínú mílíọ̀nù àìníyebí wà láàyè àti ìṣe nítorí nígbà tí ẹni tí ń ṣàlàyé ò bá ti ṣàlàyé ìdá kan nínú mílíọ̀nù àìníye possibility wa ní bẹ́fà ló ń mà láti gbọ́ ẹ̀sìn Islam yẹn yé débi kan gbọ́dọ̀ sì mọ̀ pé ẹni tó kẹ́kọ̀ọ́ pọ̀ ṣùgbọ́n ẹni tí ń polongo rẹ̀ wọ́n kéré ẹni tó kẹ́kọ̀ọ́ wọn pọ̀ bàjẹ́ kápá jùlọ láàrin ọmọ Yorùbá yìí tẹnà kẹ́kọ̀ọ́ wa ní Saudi tẹnà kẹ́kọ̀ọ́ wa ń bò mí wọ́n pọ̀ bàjẹ́ ṣùgbọ́n èèyàn mélòó ní polongo rẹ̀ wọ́n kéré tẹlẹ ìtumọ̀ sí pé àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ na tó ń polongo rẹ̀ ó yẹ ká sánà káwọn ẹni tí ó máa gbé wọn lárugẹ tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí ó fi máa rìn kọjá ibi tó ma torí pé lẹ́yìn ló jẹ́ kí ìmọ̀lẹ̀ kọ́ tàkà láàrin àlùmọ́ àwọn gbọ́dọ̀ jẹ́ ẹni tí hasada ń dà láàmú ìgbé gbàtà àbá ti gbọ́ yìí ẹlòmíì tó má gbọ́ yìí ọlọ́mà wàrà ìwọ́de sánà tí nǹkan tí wọ́n gbọ́ yé o tí o tún fi taka lọ́dọ̀ ẹlòmíì nítorí pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi tíra tí o sì da táwọn èèyàn máa ń tàka tó kó àwùjọ tí wọ́n máa pè yẹn lọ sídìí káàdì oníjàgídíjàgan ọ̀nà tá a lè gbà láti fòpin sílẹ̀ yìí náà ní kí ìjọba kó dúró gírí kó kó àwọn olùmọ̀ kó kó wọn sòdí káwọn jẹ́ pé wọ́n ní kọ́mítì tí ọmọ yẹ gbogbo tíra tí ọmọ àwọn àwùjọ wa wò pèrèkè ṣe gbogbo tí wọ́n ti kọ́ lédè lárúbáwá náà ni tó ṣe pé tí wọ́n bá kà òní bá tí ọ̀dà pàdé bẹ̀ láti ṣe àkùrán tí èsì ṣe súnà nílò Muhammad sallallahu alaihi wasallam wọn bẹ náà tíra tẹ́gbà òyìnbó ká ní sọ́wọ́dì babaláwo sì mẹ́nu àwọn tíra tẹ́kọ̀ ọ́n ká ní sìn téèyàn tí ì nípa lé yọ̀ lọ́wọ́ àmọ́ tó gbogbo eléyìí àbúkù káàtà kọ́tẹ́ pé ìjọba kọ́mọ tara rẹ̀ jẹ bí security sì lè wà àwọn olùmọ̀ wọn ní mà lódodo àwọn yóò máa yẹ̀ wò pẹ̀lú tíra báyìí tíra báyìí tíra báyìí lè wọ kọ́ńtìrì wa tíra báyìí tíra báyìí tíra báyìí kọ́ máa wọ̀ bẹ̀ nítorí pé tá bá kúkú rí kò sí possibility pé ẹnìkan kà á yẹ ẹsọ ike tí wọn bá jẹ ọ wọlé wọn ní access láti kà lórí internet ẹ ẹsọ máa ní láti kà lórí internet kọ́ máa kà wọ́n sì gbogbo yẹn ló ní access sí internet sí gbogbo yẹn yàtọ̀ sílẹ̀ yẹn àwọn ìjọba tó dúró kiri láyé wọ́n tún ti rí ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyè tí wọ́n ti ń tan tí ọ̀dà ká ìjọba lè blọ́kẹ̀ lẹ́ni tẹ́rítìrì tó ń yí ẹnìkan ò ní rí wò tó gbé lẹ́yìn lóye sí i ìgbẹ́ lọ pé tíjọba ọba ti dààmú á fi ẹ̀tẹ̀ sílẹ̀ àmọ́ pàlàpàlàpàlà ibi tá ti serious láyé kọ́ràn tó ṣẹlẹ̀ tó lè fa ọ̀ràn ni wọ́n máa yanjú ibi tí wọ́n ti serious láyé wọ́n retí kọ́ ṣẹlẹ̀ ni wọ́n aláwọn ṣèwádìí ẹbí bàálù ti já wọn nítorí pé bàálù já àṣèwádìí ṣé ìwádìí tó yẹ wọ́n ń ṣe lórí àwọn bàálù kò tó fò sáwọn pilot yẹn tírénì oṣù mẹ́fà mẹ́fà tó yẹ kó wọn máa lọ sí wọn lọ sẹni tó dààmú pẹ̀lú ilé yẹn ẹsìn máa gbẹgbẹ sẹsẹ máa já ti ń já ti pẹ́ olùwádìí já ti tẹ́lẹ̀ náà kí ni wọn fi ṣe fáìlì rẹ bẹ bí wọn kó sí eléyìí náà wọn tó fi fáìlì kún fáìlì yìí wọn ò ní fi ṣe kankan ẹsìn máa kó àwọn orílẹ̀-èdè tí ẹ̀mí ọmọ èèyàn ti yọ̀pọ̀ púpọ̀ láyé nínú ẹ̀ Nàìjíríà wa gbogbo nǹkan ní ọ̀wọ́n ẹ̀mí ọmọ èèyàn ló dínwó jù epo pẹtrol lọ́fẹ̀ẹ́ wọn jù mí torí gbóhùn lọ́ba rẹ̀ ní ti ń jí ikú wọ́n lè fi mú ẹ̀ dání láwọn èèyàn para wọn èèyàn kú àlù já lórúkọ olú akókó pọ̀ bí gbàdá fẹ́ dín wa kú kíláàsì torí ẹ̀ ló fà á ló fi dé pé ìjọba ọ̀sán bá dààmú fún kí ló lè bí àlàáfíà ló lè dìgbé àlàáfíà ìjọba ọ̀dààmú fún ọ lọ́dà gbogbo etí ń ṣẹlẹ̀ yìí tíjọba náà fi ń pariwo ọkàn ti di pé gbogbo ilé ayé ní pariwo Nàìjíríà ni torí pé ẹni tá a bá mọ̀ lọ́sàn-án àbùkátà láti tanná wojú ẹ̀ lóru ìjọba Nàìjíríà yìí láti jọ wọn ti wọn ọ̀dààmú fẹ̀mí ọmọ èèyàn torí ẹ̀ tábà wá wò sábàbí tó wá ga jù tó bí gbogbo àwọn ẹni tí ń gbé nǹkan olóró yìí òun náà ni ضعف البصيرة بحقيقة الدين وعلومه ìgbé àwọn èèyàn wọn ní máa jìnnà nípa kí náà pè ní islam àtẹ̀kọ́ ẹ̀sìn islam because gbogbo èèyàn ló lùmọ̀ islam nàìjíríà gbogbo èèyàn ní sheikh kódà gbogbo èèyàn tún ní sheikh islam èèyàn kàn kí islam mọ́lẹ̀ yọ ọmọ adúmbò ẹ̀ ló kọ kólùmọ̀lò wàràs kọ̀mọ́mọ́bí tó fi ọlọ́run bá kọjú sí ambọ̀sibọ̀sì ibi tọ́kọ́ yìí sí. eléyìí ni ló bí ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmájàmá pẹ̀lú ideology oríṣiríṣi jàmọ́ ọ̀sàdédé pọ̀ àfi nítorí pé àwọn ẹni tí wọ́n ń pera wọn láàfà pọ̀ gbogbo àfà pọ̀ fún òsì fẹ́ melt sábẹ́ ẹlòmíì so therefore nígbà tó gbé yẹn làwọn kí ni onídìkú náà fi hàn pé yẹn ló ń onáwó á rọ èrò orí tiẹ̀ náà sáwọn ọmọlẹ́yìn lórí ìgbésẹ̀ bá wí báyìí yẹn sọ báyìí tí a bá ṣe báyìí yẹn jáde báyìí ló máa ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò wọn yẹn torí pé àwọn èèyàn ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn Islam kálukú sì fẹ́ púrúfù pé òun nìkan náà ló dáa jù. tó kata láti wá ma. bọ́sítà wá ma. bá ti wá rẹ̀ ti ń pọ̀ bẹ́ẹ̀ ni ìtapá kaka rẹ̀ yóò máa dínkù yóò títí tí apá rẹ̀ ó fi lẹ̀ títí tí ó fi di pé ń fọwọ́ pọ́nyìn ká torí pé tẹ̀lé ni bàbá ni tó ìmọ̀ èèyàn síbí. ìṣe ní ọkàn gbogbo olu ìgbà ta ni mọ̀tò ẹ máa gbé wọn alágbájá ah, kẹni tábẹ́dọ́ ah, kẹni ọ̀nà àwọn òbí dá torí láti wá tàbá wá ká wá tí ó jẹ ká nípa lọ ma sórí sọ ànábì nítorí pé àwọn ò tí ì rí pé olùmọ̀kẹ́ rọ̀bẹ̀ níyẹn olówó àgbẹ̀ àwọn èèyàn lọ sí di pé ẹ máa pa àwọn èèyàn só àti ìyí gbogbo àwọn ẹ̀jẹ̀ rí i pé wọ́n dá gbogbo orú yìí lẹ̀ ààbọ̀ ọ̀ma ń dà wọ́n láàbù àwọn gan ọ̀ma kí ni Islam yìí gangan ọwọ́ pé ìbàjẹ́ kìnnìkan kìnnìkan ṣẹlẹ̀ torí rẹ̀ sáà máa pààyàn só pààyàn só ẹ dákun kí la fẹ́ sọ fọ́lọ́ ní ọ̀gbẹ̀dẹ̀ àgbẹ̀yà wọ́n pààyàn ẹgbẹ̀rún sí ọlọ́run kí ni wọ́n fẹ́ sọ fọlọ́ torí a gbọ́dọ̀ sọ́ra wa gidigidi ká máa ronú àtúbọ̀tán ká máa ronú gbólọ̀rọ̀ wọ́n jà sí tó bá dídọ̀ gbé dàgbé yà torí ẹ̀ ọlọ́run bá wa ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn kan, lẹni tí páyọ̀ ọlọ́ nínú àwọn èèyàn tá a bá fi lè kó àwọn èèyàn nímọ̀ òdodo wàláhì àláfíà ọjọ́ àlàáfíà ọjọba ẹnìkan ò sì ní jẹ́ni tó ṣe pé yọ́ọ́ fẹ́ máa fọwọ́ tẹ ìwọ ọmọ ìyá rẹ̀ lójúmọ́lẹ̀ torí pé wọ́n mọ̀ yìí pé ẹ̀mí tiẹ̀ kọ̀ wọ́n ju ẹ̀mí tiẹ̀ lọ wọ́n mọ̀ yìí pé àlàáfíà tiẹ̀ kọ̀ wọ́n ju àlàáfíà tiẹ̀ lọ gbígbáyé nírọ̀rùn tiẹ̀ kọ̀ wọ́n ju gbígbáyé nírọ̀rùn tiẹ̀ lọ kálukọ́ sọ̀wọ́ ọmọlàkejì rẹ̀ tábà wò mélòó ni pàṣẹ́ntéèjì àwa mùsùlùmí tá à ń lọ sí skul sí àwa tá à ń lọ sí lèkí o lọ́dájú pé tá a bá fẹ́ ṣàbòsí tá a sì fẹ́ parọ́ ọ̀fẹ́ jọ one to fifty one to fifty fifty lọ sí skul ẹyọ nínú fifty yẹn ló lọ lèkí wọn ò kàkà lọ lè kí wọn kankan bí ìgbà tá à ń lọ sí ibi tí wọn yìí ti jèrè kí ni mo gbà lérò pẹ̀lú èrè yẹn ibi tí wọn yìí ti rówó bí ìgbà tí kò sí lẹ́gi máyà ni ló mú lọ lè kí wọn owó ń wá ọ ẹni tó máa sọ kúrò gbẹdẹ bá ti lọ sùkúrò owó ń wá ni. a'udhu billahi minash shaitanir rajim àwọn àgbàgbé pé tá a bá ń sílé ayé tán á tún ṣe àtẹyà tó bá wò tó burú wọ́n dájú pé ìgbà tá a lò nínú sàárè wa lásán ó súnmọ́ kọjá ìlọ́pọ̀ àìníye ma ìgbà tá a lò nílé ayé wọ́n ti ṣe ẹgbẹ̀rún àìníyọ ọdún nù sàárè báyìí ntàwa náà máa lọ retí nù sàárè làwọn ti ń retí tipẹ́ ìyẹn ní gbèdé àkúyà kò sì sí nǹkan kan tí máa ṣẹ́kù fún ìyẹn nù sàárè àfi tá a bá gbélé ayé yìí á sì mà ikọ̀ rọrùn fún ìyẹn láti sí lọ tí o bá mà ní pàtó lọ kò lè rọrùn ó rọrùn fún ìyẹn láti gbélé ayé tí o bá ẹ̀mẹ́yẹ olówó ti ń gbàyàn síbi iṣẹ́ lẹ́yìn tí èèyàn kàwé tán sáwọn ọmọ náà sukúlì wọn ọmọ náà sukúlì gbọ́dọ̀ pọ̀lọpọ̀ wọn tó bá ní bàbá ẹ̀ sáyẹ̀nsì rí mo wọ́n sáyẹ̀nsì ní ọ̀mọ́ ẹ bá ń gbé ìlú tẹ̀ka sí kò dín kankan kù ṣùgbọ́n láì mọ̀ nípa tọ́lọ́mù á àbùkù láyé o àbùkù láyé kì í ṣe gbogbo èèyàn ní máa fẹ́ kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gbogbo èèyàn ní fẹ́ pé kí wọ́n mọ̀ pé òun láláì màkà. sòwò àti má sì kó ọ má àwọn ẹni tí wọ́n bá tí wọ́n bá kó ọ mára ìyẹn àwọn ẹni tí ń pèpè lọ sí di jàgídíjàgà ibi wàá jọ̀kan nu wa ká jihad. wọn náà lè darapọ̀ mọ́ wọn torí kò nífẹ̀ẹ́ sí wọ́n bẹ̀rẹ̀ sí ní múra báwọn náà ṣe múra wọ́n ní ká pààyàn àwa náà lè kú nítorí ẹ̀ a sì lè kọ́kọ́ para wa ká tó pààyàn ṣùgbọ́n àwọn sọ fún wa pé tá a bá ṣe bí àlùjánnà láwọ̀ kí ló dé inna Allaha ashtara minal mu'minina anfusahum bi anna lahumul janna Ọlọ́run ti ra ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ wọn ni wọ́n wà àlùjánnà pé ẹ́ Ọlọ́run ti rẹ̀ mí mi bẹ́ẹ̀ ni wọ́n wà àlùjánnà tó bá kó so àlà látàrí àìnímà ọ wà lọ para rẹ̀ lọ́nà tí ọ̀dà ó sì kú pọ́mọlàkejì lọ́nà tí ọ̀tọ̀ àmọ́ yẹn bá ní mà ẹ̀yin náà rí i pé gbogbo ẹni tí ń tẹ̀yìn ajẹ́ láyé gbogbo ẹni tí máa ń pe dúdú ní funfun fáwọn èèyàn tó bá ti lè fura ẹgbẹ́ ẹni mà ẹ̀rí pé ó pé ọjọ́ òní láàrin yìí bẹ́ẹ̀ lẹ́tẹ́ bá a sọ̀rọ̀ ẹ̀sọ́ mi nítorí ti rí i pé ọjọ́ òní mẹ́wàá àti bẹ́ẹ̀ bá ní wákàtí kan ní wọ́n sọ̀rọ̀ yóò sọ mẹ́wàá wákàtí mẹ́wàá nítorí pé ọ̀rọ̀ ń bẹ àyè sì ń bẹ àmọ́ gbà bá rí i pé ẹ lóye yóò ní ọ̀rọ̀ ń bẹ kọ̀sáyè bẹ́ẹ̀ bá láyé wà yóò láyé wà kọ̀sọ́rọ̀ túmọ̀ sí ká wá mà pàtàkì ṣùgbọ́n tí wọ́n máa jẹ́ ká ní òye òye lásán lánàá á lóye nípa ẹ̀sìn wa ṣùgbọ́n kò tó láti sọ wá dolùmọ̀ ẹni tí ó bá ní mà yóò lọ kẹ́kọ̀ọ́ gàgà ni tí n bá jọkọ tí n mà ìyàwó mi ọ̀mà sáfù làwọn ọmọ òtítọ́ sáfù aláìmọ̀kan náà ni gbèsè dandan gbọ́ngbà mo ti mà pé mi ní mà ọkọ mà mi. àmọ́ ní tí mo mọ ìfẹ́ kọ́ mọ̀ mí náà mọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ gáìdì ẹ̀ torí di eléyìí ẹ ká encourage kíkọ́ nípa ẹ̀sìn Islam àyìnbá nípa Islam ló bí kí wọ́n máa túmọ̀ àwọn àyà Kùránì lọ́nà tó ṣe pé yóò máa yà yẹn kí haram haram haram. haram gbogbo tí ọ haram wọn haram rẹ ìlòkulò ọwọ́nu gbólóhùn tẹ̀fíìr gbogbo ẹtí ẹsẹ̀ kèfèrí wọn pè kèfèrí nítorí ààbọ̀ ọ̀mà torí ẹ eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ tàpá sí ìlànà àwọn àlùsọ̀lẹ̀tì wọ̀nyẹ̀mà. àwọn parí ọ̀rọ̀ wa lórí Boko Haram eléyìí tó yọjú ní nàìjíríà ní pàápàá ní mẹdúkùrì alùpùpù boko haram yìí ìgbà tí wọn muhammadu yusuf lọ́jọ́ gba wọn wọn bẹ̀rẹ̀ pẹ̀lú àìdí àwọn pé lílọ sí sukùl haram kíkàwé haram ó ti dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àti ń tẹ̀lé àwọn lọ skul wọn ní degree aláì tó ní masters degree ganu wa tabasi wo ibi tí ideology ti wá àwọn tá a pè ní jamaatul muslimi jamaatul hijra wa takfir ẹ̀rí pé àwọn wọn ní ummatul ummiya ìnìjọ yìí àgbọ̀dọ̀ má kọ àgbọ̀dọ̀ má kà misra tó sì ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn pẹ́pẹ́ sùn wọ́n ní gbogbo àràmù tí èèyàn bá wá sí nàìjíríà jùlọ láàrin àwọn bẹ́rìbẹ́rì àbí láàrin àwọn haúsá tó wá sọ yìí ilé kéwù haramu ni ọ̀dájú kò ní tètè lọ́mọlẹ́yìn ọ̀rọ̀ orí sì tètè hàn ọ̀wú torí ẹ̀ àwọn ògbé gbé níbi táwọn ọ̀gá wọn ti fi nítorí wọn wo condition tó kiri káàbí táwọn ń gbé tà ka ọ̀rọ̀ kí ó kún ju táwọn sọ yìí kíkọ̀ tọ́ lọ táwọn mísírà ń wọ̀ gbogbo mùsùlùmí náà lọ́pọ̀ gbogbo kí gbogbo tí bá ti kọ́ náà yóò ní kọ́ fọ́lọ́ nínú àwọn gbogbo ẹ̀ tọ́ àmọ́ ń bí wọn ni ó ní haram kó lè bá ṣe rẹ́gí pẹ̀lú ìpìlẹ̀ èrò àwọn ẹni tí wọ́n ń ṣe irú jama yẹn ní Egypt wọ́n ní ká lọ sí sukù bí haram wọ́n sì ti ń pèpè yìí ó ti pẹ́ gan ó ti pẹ́ gan bọ́s láti àwọn 90s tàbá sí Nàìjíríà bíi. lásìkò sinmi láti dánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ní Jos tó jẹ́ pé bóyá wọ́n gbọ́rú tí àwọn Boko Haram yẹn sọ nù dánilẹ́kọ̀ọ́ wọ́n máa bí wálé rẹ̀ nù dánilẹ́kọ̀ọ́ wa pé kí ni tí sọ nípa Boko Haram kí ni jẹ́ Boko Haram wọ́n ní ẹnìkan ni àwọn ọ̀gbọ́dọ̀ lọ haram ni haram ni ta ọmọ pé Islam sọ bẹ́ẹ̀ ó sì wà ní lẹ́bù igbe ma ní haramu bọ́ bá pè kankan ní haramu tí ìwọ wò pé kọ̀tọ́ sí ọ tó o bá lọ ọbẹ̀ mẹ́ta ní mọ́ mọ́ ẹ kó lọ náà kọ́kọ́ kúkọ́ gbogbo ọkọ lórí sẹ́ tọ́gbọ́n má sí lẹ́yìn ọlọ́mọ ẹ sá ti má jalè pé ìjọba ti tú láti wọ́n wá wò pé nítorí wọ́n wà mẹ́dísìn onípe káwọn bẹ̀rẹ̀ sí pa àwọn ọlọ́pàá ẹ̀wọ́n ní sọ fún wa pé boko haram boko haram boko haram ẹ̀ gbọ́ ẹ̀ kápọ̀ padà kòkòrò táwọn ṣe ní sinmi pé àwọn bẹ̀rẹ̀ sí pa yín àwọn náà bẹ̀rẹ̀ sí ní àtàkì àwọn police eh, police barrack police stations tẹ́gbẹ́ tí wọ́n á débẹ̀ tó ń pa àwọn ọlọ́pàá tó wà lọ́wọ́ sókò bá wọn lọ náà sì bẹ̀rẹ̀ nu. wọ́n wá ní ìjọba ìjọba retaliate wọ́n pa àwọn pakópa wọ́n tún pọ̀ gá àwọn Muhammad Yusuf ṣùgbọ́n alibadi abdulai ẹni tó kọ́ bẹ̀rẹ̀ ńlá lábòsí jù ẹ̀kọ́ ìjọba ọ̀bẹ̀rẹ̀ sí ní pa àwọn káwọn tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn aránṣẹ́ ìjọba ìjọba wa ṣẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí pọ́pọ̀ gá wọn torí pọ́pọ̀ gá wọn ẹ wá wo iye yẹn táwọn ń pa báyìí o lódodo ní tìjọba ṣe ọ̀dà gbogbo agbẹ́ ẹ̀mú yẹn láàyè láì jẹ́ pé ó ṣèṣe kankan sọ́jà wa gbà sọ́jà tó mú ó fi lé ọlọ́pàá lọ́wọ́ ọlọ́pàá wa gbà láti mọ́lẹ̀ ọlọ́pàá náà ti wá pa yánnayànna lọ́nà tó ti pé wọn ò fààyè kan lẹ̀ lára rẹ̀ láì jẹ́ kójú ọ̀tá bẹ́ẹ̀ pàǹpàǹpà nínú kọjá yìí pé arákùnrin yìí wọ́n bá wọn lọ agídí ó sì gbé ban wọ àtìmọ́lé ọlọ́pàá wọ́n wá ń yìn wọ́n ń làwọn náà wá ń dá a padà kọ̀ wá tètè kú bí wọ́n ṣe ń yìn lónà náà yìn bí wọ́n ṣe ń yìn lónà náà yìn lọ́tà fi pọ̀ tó bà lára rẹ̀ kọ̀dá tó pé òdodo lélẹ̀ gbọdọ̀fẹ́ gbé bàbà tí ìwà láhà ọlọ́pàá àbí kó sì jẹ́ pé àwọn nǹkan tí èsè mùsùlùmí nínú àwọn ọlọ́pàá wọ́n máa fẹ́ràn àwọn ní ìkórìíra mú kórìíra Islam kórìíra mùsùlùmí torí kó tilẹ̀ jẹ́ pé olórí Boko Haram Boko Haram náà wọ́n ṣàṣìṣe wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ò ní kèfèrí torí báwo yẹ pé yẹn ń ké mbèrè torí àwọn àṣìṣe báwọn àfi táwọn bá sọ pé Ọlọ́run ṣe ká pààyàn lẹ́tọ̀ọ́ fáwọn jọ́nà wọn di kèfèrí tọ́ ẹ wá mú ẹ̀hẹ́ bóyá kórìíra ló bí káwọn bẹ̀rẹ̀ sí tòmásí káwọn sì pa pàkópa àbí kó sì jẹ́ pé àwọn tí wọ́n wà nípò iná sá sọ fún ọ pé wọ́n pa ni o torí pé tí wọn bá fi lè gbé ọkùnrin yẹn déwájú ilé ẹjọ́ wọn tó gbé ọpọlọ àwọn èèyàn wọn fi ń dájọ́ tọdọ tí yóò tú àwọn àṣírí ńláńlá ẹni tí yóò sì rò tí yóò lérò rẹ̀ tẹ́lẹ̀ òun náà lè bá lọ láti yóò tú sára yìí Allahu a'lam ìwọlọjẹ nù ẹ wọn pàǹpàǹpà tó ìjọba sàṣìṣe mẹ o torí láti ìjẹkọ ẹ lè ma irú ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ tẹ́ kà sí lọ́rùn sọ́jà ẹ̀mí kú àbí ọ̀jẹ̀ ẹ̀mí kú ẹ pàǹpà kópa ẹ gbé lọ síwájú ilé ẹjọ́ kẹ́ ẹ tó pa wọ́n ṣàbòsí ṣùgbọ́n ìdáhùn ọmọlẹ́yìn rẹ̀ táwọn náà fi wá ń gbẹ̀sán á àbòsí yìí tún wá pélékè torí ẹ̀mí kan ní mélòó ni ọ̀ lọ náà rí ẹ̀dùn ẹ̀ bá tú orílẹ̀-èdè tó di kẹ́ ẹ̀mú ẹgbẹ̀sán lè ná àlẹ́mà ànákùn àǹtùmọ̀ nàásì bí ká lè bá àmọ́ pẹ́yìn lè yàn ẹ̀rù kí bàjẹ́ ńlá nù kí wọ́n á ní tó bí iyọ̀jú Boko Haram tóbi di pé wọ́n ń gbé bọ̀ wọ́n ń gbàdọ̀ olóró àwọn kan ṣe tó ti gbé Boko Haram Boko Haram tó ń sọ̀rọ̀ àfi pẹ̀tẹ́lú. Ọ na àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ torí tó wáyé Boko Haram dara kọ̀kọ́ ní sẹ́wọ́n káwọn mùsùlùmí ni wọ́n ń gbẹ́kọ̀ lọ́dọ̀ àfa àwọn tó di pé ga wọn náà láwọn mú ọ̀pọ̀lọpọ̀ Boko Haram mú ọ̀pọ̀lọpọ̀ tó gbé nínú àwọn létí chọ́ọ̀chì tó fẹ́ chọ́ọ̀chì a sì lè tọ́ wọ́n máa ń bi olórí àwọn kánò wípé àwọn eléyìí bá gbogbo wọn gbà wọn ìṣẹ̀lẹ̀ mùsùlùmí o yóò làwọn ó ní allegation dá lórí ẹsẹ̀ èèyàn fúnra ara rẹ̀ sọ kiri yóò lò oníkèsè kiri o sọ wọ́n máa kọ sí kiri yóò lórí o atúnwá wíjá kò tiẹ̀ tí ì rí ọ̀gá kan tí ti ń ṣe tí ti ń ṣe bí ọ̀gá wọn káànù tọ̀tẹ̀ yìí lọ́kàn sọ̀rọ̀ jù bí ẹni tí kọjú sí lọ sọ́dọ̀ olórí orílẹ̀-èdè ńlérí gbígbé last one last one ló ń fún tani ìwọ gẹ́gẹ́ bíi tani orí gbóǹkan bíi kúndùkì ń halẹ̀ pé after this ohun tún ní wọ́ọ̀nù mà pé á ló sè àbí tani jọ́ de apẹ̀rẹ̀ lójú ọdẹ apààyàn tó bá gbé dúró déédéé kó ti palẹ̀ rẹ̀ mọ́ mọ̀gbàjẹ́ pé rúurú ní gbórùn dáké mùsùlùmí lọ sọ bẹ́ẹ̀ ẹni mọ a tó ti má ṣé kirikiri ní abala kan ọ̀sẹ́ni tí wọ́n mọ̀ mọ̀gbàjẹ́ pé rúurú kan ni wọ́n wọn ò ní rí wọ́n sọ̀sọ̀kúsọ̀ dáké mùsùlùmí ní àbátí tó ẹni tá a fẹ́ patẹ́lẹ̀ tá a fẹ́ sunjẹ tuntun fi kó para ebi kí ni wọ́n máa tètè jó torí ẹ̀ àwa ń mà táwọn boko haram kan sọ yìí táwọn ọmọ mùsùlùmí náà sì ni wọn ìdọ́fẹ́ lọ sọ kíní lu iléeṣẹ́ ìwé ìròyìn Kaduna táwọn èèyàn dá jíìpù rẹ̀ dúró tó dúró tí wọ́n sọ fún ọ pé bọ́m bọ́m bọ́m pé bóyá káwọn èèyàn lè sá táwọn èèyàn tàbí mẹ́rin àti ńlọ gbé bọ́m bú bọ́ ọ̀nù wọn tó ni sísọ́lẹ̀ tán sọ́lẹ̀ la gbé bọ́m bọ́ sọ́lù wọn ni kí ẹ mùsùlùmí ìtẹ́tùmúlá ìgbẹ́ yìí tó fẹ́ bẹ́ tó fẹ́ bọ́ǹbù ẹ̀kọ́tà rédíò nàìjíríà làbújá kìí ṣe mùsùlùmí boko haram náà ló náà jẹ tẹ́lẹ̀ pé boko haram ti di ọlùwọ́nù fọ̀fọ̀ ó ti di àdírẹ́sì tó fẹ́ ti gbogbo àwọn ọ̀tá ọ̀tá ìjọba tí wọ́n ń bọ́ sábẹ́ àmọ́ wọ́n wá ń lò àwọn ọ̀tá islam láti fi sabotage image islam torí ẹ̀ làwọn ti sọ yìí pé àmàtàní boko haram àfàwọn kiri yó láṣẹ kẹfì dá torí pé mùsùlùmí ò ní wá bọ́ǹbù mùsùlùmí mọ́sálásí. kọ́ńtà ń wò bí lànà ti para wọn sínú sọ́ọ̀sì nítorí kó fi àjíìbò political game kàwé. torí di eléyìí ló ń jẹba ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọdé boko haram ti pilẹ̀ wọn yẹn nígbà tí wọ́n wá sẹ́ títí tí wọ́n ò rí sẹ́ wọ́n wà frustrated. bí excuse, o àmọ́ tó bì èèyàn sì máa ń nàìjíríà pé ọ máa ń ara rẹ bẹ́ẹ̀ náà na yẹn fi pọ̀ lẹ́kọ̀ọ́ igi ẹ̀ bí bọ́ọ̀ bá ti ẹ̀rí sẹ́ ó níbi kan máa manage àbí yàrá lò lórí sẹ́ gidi tí ń fẹ́ nìsí kò sí torí di eléyìí wọ́n wá sẹ́ títí títí tí ní rí sẹ́ ẹlòmíì ò rí sẹ́ títí kò lóun ṣe masters degree ó ti torí lọ ṣe masters degree ọmọ lásán owó tí ẹlòmíì tó ti torí pé kò sí sẹ́kù lọ sí phd wọ́n máa gbé phd kátìtì kó o rí sẹ́ wọ́n wá sẹ́ à pé ìwé ẹ̀rí wo lẹ́ni náà rí phd à tó bá tẹ̀ jẹ́ dìgírì alákọ̀ọ́kọ́ àbá gbà yìí pé ọ̀dà ẹ̀ fi dìgírì alákọ̀ọ́kọ́ bá mi no but you are a phd holder. owó bèbè láì ní ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ọ̀jẹ̀ mi. sọ àwọn èèyàn ti wá pọ̀ lọ́dẹ bẹ́ẹ̀ tí wọ́n jáde náà wọn sukùl tí wọ́n gba àwọn ìwé ẹ̀rí ńláńlá ẹ sì mọ ọ̀pọ̀lọpọ̀ òbí wàhálà ìgbèsè ni wọ́n jẹ tí wọ́n fi rán ọmọ lọ sukùl. ọmọ yìí wá jáde ọmọ tó yẹ kó jẹ́ rẹ̀ mí lẹ́kún òun náà ni wọ́n wá rẹ̀ lẹ́kún tó gbogbo ẹ kúnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n rò títí títí lẹ́ni pé Yorùbá wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ làá fi lẹ́rán torí tó wọ́n bá dilẹ̀ ò lè rọ́wọ́ fi lẹ́rán. owó tó bá sì dilẹ̀ lè fún ránṣẹ́ gbọ́dọ̀ bá fẹ́ kó yẹn one thousand ní ìsìnkú ẹ̀yìn tẹ́ ìrìnsẹ̀ ká lọ iṣẹ́ kan ti yọjú iṣẹ́ wo iye yẹn tó bá pa ọgbà two two thousand wàláhì àwọn kan dà ní nàìjíríà yìí wàláhì wọn dà ó lè kó nǹkan mẹ́wàá lónìí two times ten twenty thousand wípé àìgbọ́ra ẹni yé tòṣèlú wà. àwọn kan wọn ọ̀sẹ̀gbẹ́ ẹni tó ń so lórí àwọn kan ń sẹgbẹ́ rẹ̀ àwọn tí ọ̀sẹ̀gbẹ́ rẹ̀ tẹ́lẹ̀ náà tó fẹ́ kó ṣe sí kò ní fẹ́ àwọn kan sì ń sẹgbẹ́ rẹ̀ táwọn wò pé kìí so lọ yẹ kó wà ń pò inú wọn náà ẹni tí mọ sponsor àwọn ọ̀dà eérú ni gbogbo iye yẹn tó bá sì pa ọgbà yìí báyìí mọ́tò wọn bá o ẹ dàpọ̀ ẹ̀mí tí wọ́n rà fifty thousand wọ́n mọ̀ wá sọ wọ́n mọ̀ garanti ẹ̀ máa nọ nọ wípé ohun kò tí ẹ̀ sẹ́ni tí ó rí ohun torí ìkó ìkójì olùkẹ́ ìkójì lẹ́sẹ̀ wọ gẹ́gẹ́ bí ejò ẹnìkan ò ní pa wọn wọ́n máa pawó ni títí tí ọjọ́ pálábọ̀ ọ̀daràn fi ṣe yìí tó irú eléyìí ọ wà àwọn ọmọ tó kàwé pọ̀ gan Nàìjíríà tí ò ní sẹ́ on the contrary ẹ sì mà àwọn tí wọ́n wà lórí ipò ìjọba wọ́n jí owó débi hin tí ìbá ṣe kọ́nà sànù wa lórílẹ̀‐èdè irú orílẹ̀‐èdè yẹ kó gbégbá bára ọjọ́ ti pẹ́ wàláì wọ́n ń sọ owó orílẹ̀‐èdè yìí kó. adúgbò fọlọ́ gan wípé kìí ṣe àwọn ètò pọ̀ nàìjíríà wọn ò lóye wọn ní mà ọlọ́mọ tó bá pẹ́ tó pọ̀ ju nàìjíríà lóye wọn ní mà nàìjíríà yóò ti dà wọ́n ti pẹ́. iná ẹlẹ́sẹ̀ ni pé ìjọba ọ̀fẹ́ kí mọ̀ ọ́ pọ̀ ọ̀fẹ́ kí yàn kàwé kọ ẹ wo yọmọ tí jáde wàhálì tí ń ṣe wàhálì tí ń ṣe nápò mélòó ní rí sukùl yunifásitì lọ ese gbogbo wọn o tó bá tún lọ tán àwọn olùkọ́ lọ náà wọ́n tún máa ma fẹ́ẹ̀lì rẹ̀ carry over carry over carry over carry over nígbà tí wọ́n bá jáde pass ẹ̀kẹ́ pass ń sápàásì jáde níìsí àwọn èèyàn wá sí àwọn kó categories of certificates wa first class second class second class lower, wà ẹnìkan wá wá pass dálẹ̀ yín ọba mú mi sẹ́yìn so àwọn báàsì wa lọ jantirẹrẹ so ibẹ̀ lẹ́nìkan ló ń sì ti ń gun mọ́tò ńláńláńláńlá àtúnrọ̀rọ̀ lọ jẹ́jẹ́jẹ́jẹ́ wa létí títì ó tún tẹ̀rẹ̀ sí wa lá kékin ni sẹ́mi mo ní kí wọn náà ọmọ gun mọ́tò ẹ̀yin ọba ọmọ ọ̀gbẹ́ kókó ọjọ́ ń bọ̀ gbogbo yín lẹ́gbà so ara ló ti ṣẹlẹ̀ ní nàìjíríà bákan náà àyìnlágbọ̀ yìí tó tó síwájú ká tó pèrò alólùmọ̀ torí pé lágbọ̀n ìbíká nàìjíríà fi tẹ́ bá ti màmá díẹ̀ àgàràwọ̀kọ̀lọ̀ irun ilẹ̀ haúsá yẹn láti mọ nǹkan díẹ̀ báyìí ó gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ tó onímọ̀ kó fúyẹ́ burúkú mo sì mọ pariwo rẹ̀ káyọ̀ ṣe bọ́yọ̀ olùmọ̀ ńlá kan yìí lẹ́gbẹ̀ẹ́ sọ̀kúsọ ní sọ tí bá gbé lórí scale ẹgbẹ́ ní sọ ṣé ní tí wọ́n gbé náà ní ọmọ ọmọ ọ̀rùkà torí nílò afọ́jú ọba ńlá ló lójú kan kí sọba kékeré ọba ńlá ló kan tó ní o tún máa bú àwọn èèyàn tó gbogbo yín lásán kọ́lẹ̀ ríran òun náà ojú kan ní ríran torí ẹ̀ tí wọ́n bá ti máa díẹ̀ wọ́n á máa tú àwọn ọ̀rọ̀ ọlọ́tukutu àwọn àdéhìí ní tukutu so eléyìí náà wọ́n dákun ẹ sì dín mú nísìmú wọn àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ìyẹn mélòó ní gbọ́rọ̀ lọ́lẹ̀ ìwà àtò nǹkan bá tàlẹ́jì sì pọ̀ wọn àti ìwà ẹ̀ oníṣẹ́ wọn pè ní alẹ́ mọ́ àtijọ́ ìlànà tí polówó ìyẹn mélòó lọ́wọ́ àwọn òbí lẹ̀ á nílẹ̀ haúsá wàá máa wà àwọn má dẹ̀lẹ̀ bọ̀ sọ̀ wàláhì ló di wọn bí tọ́ lè rí ìrànwọ́ ni àwọn kótó wa wà lóde

wọ́n ní kèémà ṣe ewúrẹ́ yẹn kánákáná ni wọ́n ní lọ ewúrẹ́ ni ọmọ àti fọwọ́ ni ewúrẹ́ ni àmọ́ bá mi ewúrẹ́ tí máa so irú ọ ọmọ ṣẹlẹ̀ nígbà tó bá ti jẹ́ pé ọmọlẹ́yìn bá ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ lé withdraw pàápàá jùlọ ẹni tí bẹ̀rẹ̀ lórúkọ ń tán màkà ni. E tọ́ka àwọn èèyàn ríran ni tọmọlẹ́yìn bá ti wá ń pọ̀ sọ́ba ti ń pè yẹn ní téèyàn jẹ́ tí o sì máa tẹ bírèkì wọn tí ó máa tẹ bírèkì wọn oní ọmọ wa ò pé gbogbo tó ń bá ti wí àsọgbé ni pé mo ṣàṣìṣe èmi láìláì ẹ̀yin ó sì máa gbọ́ ẹ̀ máa ní pé sọ̀rọ̀ sọ̀rọ̀ tó lọ lọ́ọ̀ ṣe tán gbọ́ náà subhanallah tó eléyìí sẹ́mi pé tí wọ́n bá ti fẹ́ràn èèyàn lápá ilé haúsá mẹ́rin tí wọ́n ti fẹ́ràn èèyàn ló gbọ́ ẹ̀sìn wàláhi wàláhi tẹ bá ní jáde ní sùgbọ́n gbé tẹ bá rí wájú yẹn pa wàláhi wájú àná wọ́n ti wá pátájá máa ń kó wọn kó tó máa kábàámà láti máa lé o àmọ́ wàláhi tó bá sọ bẹ́ẹ̀ tó máa fẹ́ràn rẹ̀ wàláhi wọ́n máa pààyàn lọ ni ẹ̀rọ kó gbogbo eléyìí àìjẹ́ pé màjìjì wà náà náà làbá náà fi sọ̀sọ́kúsọ tí ò ní ronú nítorí dá so bákan náà á rí i pé ẹni tí ò níṣẹ́ pọ̀ aláìní kan ṣe pọ̀ wọ́n lè wọ́n ṣe hire at any time at low cost pé irú wọn ni wọ́n kò ni wọ́n kò ni wọ́n kò gbẹ̀ so bákan náà rí i pé lórílẹ̀ tí wàá bí ọlọ́run bá kúndé káàbọ̀ ọbẹ̀ kò sáàbù kò sí security Nàìjíríà Nàìjíríà kò fẹ́ yàtọ̀ sí pé èèyàn gbé nínú gbó àfikún ọlọ́run bá wà tó ṣe ẹni pé nísìnyí anything tó bá fẹ́ kó kọjá létí ibodè ètò sẹ́nu nàìjíríà àwọn àyè kan wà tó yẹ kó o lè gbà kọjá tó o ní bá ẹnìkan tó o sì ká ìsì ọmọ ẹ lọ́wọ́lé fírìnì àwọn àyè tí wọ́n tún wá wà náà tí wọ́n ti ń ṣe ẹ̀ṣọ́ ẹnu bodè tẹ́ ẹ bá ti dun tí wọ́n fẹ́ sí wọn ẹ̀ máa lọ ni ẹ̀yin náà sì mọ̀ pé nù gbòòrò ẹni tọ́lọ́pọ̀ ọ̀dà dúró oná ẹ̀lẹ́ tí ọba ti lè sọwọ́ kú dúró gbogbo tí ẹ bá fẹ́ gbé kọjá tẹ bá sàti sọwọ́ kú dúró kẹ́ ẹ máa lọ ni ẹ̀yin lẹni eré ọmọ nàìjíríà ọmọ nàìjíríà rere ni torí délé ẹni tí olè tọ́wọ̀ lù tó lọ rọ́ọ̀bù gbogbo báńkì tẹ́bí ibìkan wọn gbà wọlé lọ́sẹ̀ bá ti débi tọ́lọ́pàá wà káti ẹ̀kẹ́kọ̀ọ́ sílòmù wọn débẹ̀ wọn kàn lè sọ bọ́ńdù fifty fifty náírà lẹ̀ èèlò ni bọ́ńdù rẹ̀ náà náà five thousand pé ẹ eh, ọjà tà lónìí bàbá kẹ bàbá kẹ ẹ máa lọ́jà rẹ ẹ sórí rẹ ẹ dákun torí tó ó lè ọjà gbúdalẹ ẹ sọ fún bàbá wọn á gbọ́ pé àwọn kan ti wọn ti da ìlú wọn ń yìnbọn ẹ kó àwọn ọlọ́pàá ní otu lẹ kókó mẹjẹ pé wọn pe ta ló wà dúùtì tó fi wọn lẹ tí wọn fi wọlú otu lẹ bẹ́ẹ̀ bá rí tasọ ọlọ́pàá di jàlábíà subhanallah so eléyìí túmọ̀ sí pé a níjọba ìjẹkújẹ kò jẹ́ a níjọba kò sí ẹni tí ò máa ń tọ́ yẹ kó wọ́n ṣe ṣùgbọ́n jẹkújẹ tí wọ́n fẹ́ jẹ kò jẹ́ kí wọ́n dúró déédéé ṣe tọ́ yẹ kó wọ́n ṣe nígbà tó tọ́ àti ìgbà tó yẹ nǹkan ti wá bàjẹ́ yóò ti balùmọ̀ ìjọba àṣẹṣẹ kò ń bẹ kí á láǹfààní rẹ̀ kí láǹfààní rẹ̀ òwòrán títí títí ọmọ fi rá débi kó sọra rẹ̀ kànga gbaná lọ ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé kànga bẹ́ẹ̀ ọwọ́ akó kànga ọmọ tí mo mi yó tètè rìn òkú náà bọ̀ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè tí wàá fi báyìí nǹkan tí bàjẹ́ ọmọ táwọn lè ṣe sí wọn ò ní ṣe kò sí security kò sí kan níjọ́ tí bá gbọ́ pé ẹ wọ́n dá olórí ìlú kan lọ́nà wọ́n ti ẹ̀ lú wọ́n fẹ́ pa níjọ́ náà láwọn àmọ̀pá lọ́lọ́pàá ní sọ́jà ìyẹn ni pé àwọn sọ́jà àtọlọ́pàá wọn wà fún kí wọ́n sọ àwọn èèyàn kan ni wọn wà fún kí wọ́n dìfẹ́ǹdì orílẹ̀-èdè ẹ tún wá wò ó wò nígbà tí wàhálà náà bá wá ṣẹlẹ̀ á rí i pé àwọn ọlọ́pàá àwọn sọ́jà kan bá tún rán pé kí wọ́n máa wá àwọn ọ̀daràn ká kí wọ́n máa mú wọn ọ̀tọ̀ ni tí wọ́n rán wọn ọ̀tọ̀ ni táwọn náà máa mú gbọ́ àwọn náà máa wá ta làwọn lè jí nǹkan rẹ̀ ta làwọn lè réèpù obìnrin rẹ̀ irú ètò tó ń ṣẹlẹ̀ kánú bẹ̀rù wọ́n kàn lè wo sùsùn lórúkàjọ láwọn sọ́jà yẹn wọ́n kàn wọ náà àdúgbò ni wọ́n bá wọn bọ́ gbogbo yẹn tí ó wò ó lé ọkùnrin dànù ó lú wọn fẹ́ pa wọn wọ́n mọ àwọn obìnrin wọn pa wọn fẹ́ rè pọ̀ ẹni tá a ní ìbí ara tá a ní fún kẹ̀kẹ́ sí ó tún ba kẹ̀kẹ́ jẹ́ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ kórìlẹ̀ èdè tí wàá ti ṣe rí nù eléyìí ló mú kí àwọn àṣìbàjẹ́ wọn ara yìí èsì boko haram nìkan àwọn àṣìbàjẹ́ tó ráyè nàìjíríà wọn pọ̀ gan-an tó má fẹ́ tún orílẹ̀-èdè ṣe tí ó fi bọ́ lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí reformation gbọ́dọ̀ ṣẹlẹ̀ reformation tí ó wá ṣẹlẹ̀ wọn gbọ́dọ̀ kárí nìkíbi ṣùgbọ́n àwọn awi yanyayanya à ń kéde fara inú ọmọ pé gbogbo à ń gbé nǹkan àjà à ń ju nǹkan olóró láti fi sẹ̀rùbà àwọn èèyàn láti fi gbẹ̀mí wọn lọ́nà àìtọ́ Islam ọ̀farahàn jihad ní Islam wa jihad yìí sì ní ìlànà olófin yàtọ̀ sí ìtàwọn wọ̀nyẹn ń ṣe wọ́n ń jẹ́ lórúkọ ara wọn ni wọ́n jẹ́ lórúkọ Islam Islam sì máa pa mọ́sẹ̀ jìnnà sí tí wọ́n ń ṣe wọn bí ẹbí ṣe jẹ́ pé kòkò tí wọ́n parọ́ mọ́ kó ń lọ pa ànábì Yusuf alayhi salam kò sí tí kòkò fi Yusuf ṣe ambọ̀sibọ̀sì pé wọ́n wá sọ kó lọ pàjẹ́ Islam orúkọ rẹ̀ mọ́ ìlànà rẹ̀ sì hàn gààrà mùsùlùmí lè ṣàṣìṣe ṣùgbọ́n àti fi rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ rẹ́ Islam lára kẹ́ni tó fẹ́ sí ó tún lọ túnra mú kò lè rí sí títí tá yóò fi lọ torí ẹ̀ adúgbò fọlọ́ tó so amúsùn ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ lórí àti ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi dá àgbọ́yé sí wa ó sì wá lọ́kàn nínú ẹni tí ń tí ń àwúwé àti èyí tá à ń gbọ́ yóò jẹ́ àwíjàre fún wa lọ́la ìyá àná kò ní jẹ́ ìgbàlejò àbúrò ó sì bá wa tún orílẹ̀-èdè yìí láìsí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب